kọ́lọ́hún ṣàánú wa kọ́lọ́hún gbà wá gẹ́gẹ́ bó ṣe sọ tó ṣe parọ́ molestation yẹn ni pé ká máa fọwọ́ kan ara ẹni lọ́nà àìtọ́ ká má gba àṣẹ tó tó ní ọwọ́ ẹni tàbí fọwọ́ àti pé ká fọwọ́ ẹni tí ò yẹ òun là ń pè ní molestation molestation tá à ń wò yìí àwa tá a jẹ́ òǹkọ̀ròyìn ojú ti wí tó ìròyìn mi kò tó kọ́ báyìí wà kọ́kọ́ gbé báyìí lẹ́pẹ̀ wò lọ́hùn irú nǹkan wo ló tún wá ṣẹlẹ̀ báyìí èmi báyìí tó bá kà báyìí wá rò pé ṣé nílé ayé tá a wà yìí náà ni àwọn nǹkan báyìí báyìí ló ti ń ṣẹlẹ̀ ìdí nìyẹn ta fi ròyìn pé ó yẹ ká ṣe kí ni ká sọ fáwọn ará ilé wípé kíní yìí ń ṣẹlẹ̀ ẹlòmíà ní kò kàn mí kò kàn mí ẹlòmíà sọ pé òkèèrè ló ti ń ṣẹlẹ̀ rárá o ó ń ṣẹlẹ̀ nínú ilé yín ó ń ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé yín ó ń ṣẹlẹ̀ láwùjọ yín ó ń ṣẹlẹ̀ ní nàìjíríà tá a wà yìí ṣùgbọ́n àṣà àti ṣe wa nígbà míì ó máa ń jẹ́ ká bù nǹkan tí ò jẹ́ ká bù ká bò mọ́ra molestation jẹ́ ká kọ́kọ́ pín sí ọ̀nà mẹ́ta hmm. àkọ́kọ́ káwò láti child abuse ìyẹn ni wípé àwọn ọmọ kéékèèké bíi ọmọ oṣù mẹ́ta àbọ̀mọ oṣù kan gan àbọ̀mọ ọjọ́ kan gan títí sí bí ọmọ ọdún mẹ́fà àbọ̀dún mẹ́wàá ká yẹn ní child abuse oríṣiríṣiríṣi tẹ́ bá ń ka pépà tẹ́ ń gbọ́ rédíò tẹ́ ń wo tẹlifíṣàn yín ẹ máa rí àwọn ìròyìn tó ń lọ ìròyìn tí kò fi bẹ́ẹ̀ dùn mọ́ nínú tó bani nínú lọ́kàn jẹ́ ẹ gbọ́ bàbá ọgọ́rùn-ún ọdún bàbá ọgọ́fà ọdún tó yẹ pé wọ́n ń bá ọmọ kéékèèké àwọn ọmọ kéékèèké wọ́n ń bá wọn lò pọ̀ tipátipá ẹ máa rí àwọn bàbá tó jẹ́ pé wọ́n ń fọwọ́ kan ọmọ wọn ní ọ̀nà àìtọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn ti máa ń sọ pé àtàlẹ́síṣàn obìnrin ló kó mọ̀ sí jù rárá ẹ jẹ́ kí n fi àsìkò sọ fún yín pé wọ́n lè múlẹ̀ sọmọ yín tó jọ́kùnrin náà ẹni pé wọ́n lè fọwọ́ kan ọmọkùnrin náà lọ́nà àìtọ́ ṣé rí àwọn ọmọbìnrin àtọmọkùnrin kéékèèké yìí àsìkò tí wọ́n wà rèé àsìkò tí wọ́n jẹ́ bí ọmọ oṣù kan sí bí ọmọ ọdún mẹ́wàá sí méjìlá sí mẹ́ẹ̀ẹ́dógún pàápàá àsìkò tí wọ́n ní ìdí àmójútó gidi gan-an ni torí pé tá a bá mójútó wọn ó lè fa ìdínà ìdíwọ́ ìdísẹ̀ fún wọn ní ọjọ́ iwájú àwọn Yorùbá ní àti pé kéré la ti ń ṣe kí ni la ti ń pẹ̀ka ìrókò tó bá ti dàgbà tán ẹbọ òun ló máa máa gbà. àwọn ọmọ kéékèèké wọ̀nyí tá a bá mójútó wọn dáadáa àmọ́ ìgbà tí inú wọn bá ń dùn àmọ́ ìgbà tí inú wọn ò bá dùn tó bá jẹ́ pé a jẹ́ ọ̀rẹ́ ọmọ wa tẹ́ ènìyàn ará àta tàbárà lé gan tó bá ṣe nǹkan fún un à ṣe kí ni à mọ̀ torí wípé a lè sọ fún wa. ìgbà míì inú ilé ẹni nìka ti máa ń wá ni wọ́n ní kòkòrò tó ń jẹ̀gbá ìdí ìgbà ló wà ìgbà míì bàbá ló máa múlẹ̀ sọmọ obìnrin ìgbà míì ìyá la máa múlẹ̀ sọmọ ọkùnrin mo máa ń fẹ́ràn kí n máa mú example dáadáa wá látòrí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ kó kí n ṣe àròsọ o àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní nǹkan táwọn èèyàn ń kọ sórí ẹ̀rọ alátagbà ìyẹn bíi Facebook bíi Instagram ní wípé bọ̀bọ̀ kan kọ sílẹ̀ ọjọ́ mẹ́ta yìí ó fẹ́ fẹ́yàwó láṣìírí tú ibi tó ti fẹ́ fẹ́yàwó ìyàwó ẹ̀ bá wá kí n lé kò sọ fún pé òun ń bọ̀ ló bá bá ọmọkùnrin yìí àti ìyá ẹ̀ níbi tí wọ́n ti jọ ń bára wọn sùn ọmọbìnrin yìí bá pariwo síta pé ẹ kí leléyè e, wọ̀rẹ́ bọ̀bọ̀ yẹn bá pariwo síta pé ẹ gbà wùn nípò tí ń ṣẹlẹ̀ látìgbà tóun ti wà láti ọmọ ọdún mẹ́sàn-án ni ìyá òun ti ń bá òun lájọṣepọ̀ nígbà tí bàbá òun ti kú nígbà tó ń wà lọ́mọ ọdún mẹ́jọ ó ní nígbà yẹn ìyá òun sọ yìí pé nǹkan tó dáa ni nípò òun mọ̀ pé nǹkan tí ò dáa ni ìgbà tó wà tóun máa fi dàgbà tóun máa fi gbọ́n ó ti wo òun lẹ́wù òun ò mọ̀ ṣáà ìdámọ́ àwọn ò dẹ̀ lè ṣe kíni àwọn ò lè sọ̀bẹ̀ mọ́ pé nísìnyí òun fẹ́ sọ̀bẹ̀ ṣùgbọ́n ìyá òun ò fi òun sílẹ̀ ẹ̀wọ́ orúkọ báyìí ọmọkùnrin ìyá tóbi ló mú lẹ́sìn ọmọbìnrin míì tẹ́ bá rí tó bá ti di pé ó ń dẹni tó ń lọ sílé ọkọ a máa ṣe kí ni kọkùnrin má fọwọ́ kàn mí a máa sá fọkùnrin bàbá ẹ̀ kò ní ìgbàgbọ́ nínú ọkùnrin tó bá rọ́kùnrin báyìí á ní tó ń bá rédíò tó ń bá rọ́kùnrin máa kọ́kọ́ pa ọkùnrin kí ló dé ìdí ni yín pàwọ́ pé bàbá mi lélẹ́yìí bàbá mi tẹ́kẹ́ mo gbọ́kànlé kò jẹ́ kó ṣe nǹkan burúkú fún mi ṣùgbọ́n bàbá yẹn gangan gangan ló wá di ni ló di pé ó ń fi ipá bọ́mọ yẹn sùn ló ń fi ipá fọwọ́ kàn lọ́nà àìtọ́ àwọn nǹkan wọ̀nyí ó ṣe kíni ó burú jáì nínú àwùjọ wa tọ́ ọmọ tó bá ti ń rẹ̀ nírú ilé tó bá dé ilé olùkọ́ tó délé ìwé tó olùkọ́ bá ń ṣerú nǹkan báyẹn fún ṣó máa lè sọ̀rọ̀ ẹlòmíì ilé kọ́ ni jàǹbá ti bá o dírẹ́fà tó ń gbé ọmọ lọ sí skul òun ló ṣe kí ni ló ń fọwọ́ kan ọmọ míì lọ́nà àìtọ́ ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ nínú ìwé lẹ́nu ọjọ́ mẹ́ta obìnrin yẹn ló ké gbàǹjarè síta pé ẹ gba òun kan ṣòun o kí ló ṣẹlẹ̀ ṣàdédé ló ni àbúrò ẹ̀ wá kì àbúrò ẹ̀ wá bọ́ta ìgbà tábùrò ẹ̀ bọ́ta àbúrò ẹ̀ rí ọmọ titi ẹ̀gbọ́n ẹ̀ tó ń bá ọmọ nébọ̀ wọn jà tó ń nà ọmọbìnrin ni ọmọ yẹn tó ń bá ọmọkùnrin yẹn jà tó ń nà tó ń nà tó ń nà ìgbà tí yẹn wá débẹ̀ pé yéè nà mọ́ kí ló ṣe fún ẹ tó fi na ọmọ ọlọ́mọ ó ló láwùn ni ó láwùn tó bá láwùn ńkọ́ kí n tiẹ̀ ń bẹ̀ ó ló láwùn ni ó ní ọ̀nkù lágbájá tóun bá tóun lágbájá bá gbé páìpù jáde tóun bá bá wọn ṣeré ọ máa ń fún ọ máa ń tú míìkì sí òun lẹ́nu nígbà ṣùgbọ́n ilé òun bá ṣeré òun bá ṣeré òun fi páìpù ẹ̀ ṣeré kò tú míìkì sóhun lẹ́nu pé ṣé wọ́n rí wípé ó ní àwọn ní ẹ̀yìn bá ní ẹ gbà mí. àwọn kí ni. kí ló ń jẹ bẹ́ẹ̀. lọ́rọ̀ kan àgbàlagbà ó ti ń fi tipátipá bá ọmọ yẹn ṣe nǹkan tí ò tọ́ ọmọ yẹn wàá mọ̀ báyìí dá ó ti rò pé nǹkan tó da nìyẹn débi pé òun náà fi wá ń bá ọmọ tó jẹ́ ẹgbẹ́ òfin bá ṣe eré yẹn ni wípé molestation yìí it is happening right here in Nigeria ó mọ nǹkan tó ṣe wá jẹ́ nǹkan tó fi jẹ́ òkùnkùn dùn fún wọn lórí ètò torí àwọn èèyàn máa rò pé tá bá ti wá